أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما النسيء زيادة في الكفر يضل به الذين كفروا يحلونه عاما يحلونه عاما ويحرمونه عاما ليواطئوا عدة ما حول الله فيحلوا ما حرم الله زين لهم سوء أعمالهم والله لا يهدي القوم الكافرين يا أيها الذين آمنوا ما لكم إذا قيل لكم انفروا ما لكم إذا قيل لكم انفروا في سبيل الله اثاقلتم إلى الأرض أرضيتم بالحياة الدنيا من الآخرة فما متاع الحياة الدنيا في الآخرة إلا قليل إلا تنذروا معذبكم عذابا أليما ويستبعي قوما غيركم ولا تضروهم شيئا والله على كل شيء قدير إلا تنصروه فقد نصره الله فقد أنصره الله إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغير يقول لصاحبه لا تحزن إن الله معنا فأنزل الله سكينته عليه وأيده بجنود لم ترونها وجعل كلمة الذين كفروا سفلى وكلمة الله هي العليا والله عزيز حكيم انفروا خفافا وثقالا وجاهدوا بأموالكم وأنفسكم في سبيل الله ذلكم خير لكم إن كنتم تعلمون لو كان عرضا قريبا وسفرا قاصدا لاتبعوك ولكن بعدت عليهم الشرطة وسيحلفون بالله لو استطعنا لخرجنا معكم يهلكون أنفسهم والله يعلم إنهم لكاذبون عفى الله عنك إن أذنت لهم حتى حتى يتبين لك الذين صدقوا وتعلم الكاذبين لا يستهزئك الذين يؤمنون بالله واليوم الآخر أن يجاهدوا أن يجاهدوا بأموالهم وأنفسهم والله عليم بالمتقين إنما يستهزئك الذين لا يؤمنون بالله واليوم الآخر وارتابت قلوبهم فهم في غيرهم يترددون ولو أرادوا الخروج لآخر تجعلوا له عدة ولكن فتفتقهم وقيل اقعدوا مع القاعدين لو خرجوا فيكم ما زادوكم إلا خبالا ولأوضعوا خلالكم يبغونكم الفتنة وفيكم سماعون لهم والله عليم بالظالمين لقد ابتغوا الفتنة من قبل وقدموا لك الأمر حتى حتى جاءوا الحق وظهر أمر الله وهم كارهون ومنهم من يقول ذلي ولا تحزني ألا في الفتنة سقطوا وإن جهنم لمحيطة بالكافرين إن تصبك حسنة تسرهم وإن تصبك مصيبة يقول قد أخذنا أمرنا من قبل يقول قد أخذنا أمرنا من قبل ويتولوا وهم فرحون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 اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك حميد مجيد وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته àwọn ará àgbà nínú sọ́ọ̀tù tẹ́wà níbi tí àbádé sọ́ọ̀tù tẹ́wà ṣúwà ẹlẹ́ẹ̀kẹ̀ẹ́sán nínú àlọ́pọ̀ ayẹ́gbẹ́gbẹ́jì ìlà ń ṣàlàyé rẹ̀ tó wá gbé nínú ọ̀hánà sọ́ọ̀tù àyà ẹlẹ́ẹ̀kẹwàá kí ló gbé wa lọ sí àyà ẹlẹ́ẹ̀kẹwàá ìkọkànlá àti kejìlá sọ́tò ìmọ̀dáhánà nínú sọ́tò tàwùbá ó ní ìṣẹ̀lẹ̀ tí sọ́tò tàwùbá rọra fún wa ní àyà ogójì nígbà tí ànábì wa Muhammad sọlọ́lọ́wọ́ wà nínú àárín bàbá tó wà nínú bọ́ọ̀ fáàmù sí kóòtù àti ọ̀rọ̀ pẹ̀lú àbòkà pé nígbà tí àwọn ọ̀ṣẹ̀rẹ̀ ọlọ́pà tí wọ́n ń kọpa fẹ́ wọn pẹ̀lú èròǹgbà fáwọn ohun wọn kẹ́sì sí inú bí ọ̀sẹ̀ sí ìṣojú. Àwọn ṣáájú ilé ìṣúná fà á sáà níbi fẹ́ yára ẹ̀ sóòlù ìgbẹ́ olókọ́ jáde àti sóòlù ìgbẹ́ olókọ́ jáde mẹ́ta àbó olókọ́kọ́ jáde. Ìgbà náà láwọn Yorùbá ń pè ní ìwé àtìlẹ̀ akọ́lá àlèkúrùnà ìbúra wọ́n búra fún àmì ìwà Mùsùlùmí sọ̀rọ̀ lọ́wọ́ àlè ìwà náà ìwà fúláwọ̀ àwọn ará yá fún mi ìjẹ́gbẹ̀ tí náà tó lè wọ́n wá ṣe hajj bí àwọn òkú jẹ́ àlọ́bí níbi ìkúlọ́wọ́ àtìlẹ́yìn àṣẹ kódà tó bá jẹ́ pé àwọn fẹ̀mí àwọn lílẹ̀ lójú náà jẹ́ Islam ó tàn ká látàrí ọ̀rọ̀ lọ́wọ́ bàbá lélẹ̀ nílẹ̀ Fàábẹ́ kan tó wà nínú àwọn tó wá ṣe rí àkùnlẹ̀ àkùnlẹ̀ ìrìnkúnlá. Wà á tún mẹ́rin àwọn olùkọ́ nígbà tó òdòdó ṣáyà. Wà á tún mẹ́rin àwọn olùkọ́ kù ìdìbà ìsìlámù. Ọlọ́wọ́ ni wà á tún mẹ́rin olùkọ́ kù. Èyí lẹ́yìn sí náà, a tún mú wà á tún ẹkún wọn. ẹ fún àwọn ọkùnrin náà àǹfààkù nǹkan tẹ̀lé sí dáa ẹ fún wọn máa àǹfààkù bí i wọ́n náà lẹ́ẹ̀kan sí ọlọ́wà á túnbú ẹ fún wọn máa àǹfààkù nǹkan tí wọ́n ti náà kí wọ́n náà àbáwà ìtàn kàgbé àbáwà onífẹ̀ẹ́sì ìfẹ̀sì ìfẹ̀sì ìfẹ̀sì الحافظ عماد بن كثير عن حالات الصحيح وتفسير ابن كثير في مصطفى بن العدوي حفظه الله ورحمه الله ابن كثير قل يعني ازواج المهاجرات من المشركين أنا ìyàwó àwọn akẹ́ obìnrin àwọn أنا mọ́ta àwọn tó jẹ́gbàwó wọn nínú àwọn tó wá bá ní ìlú nàìjíríà pé àwọn ẹgbẹ́ iṣẹ́ tẹ̀ tí wọ́n jẹ́ mú mi nílò òdodo àwọn ọkọ̀ wa tó wà ní mọ́kà yẹn ó ti ní tí wọ́n mẹ́lẹ̀ wa lórí ṣáájú wọn tó bí yẹn mọ́nà owó orí wọn tí wọ́n ti san ìfáàrò ilé ìgbìmọ̀ lẹ́yìn lọ́rí múrùbù àyè yìí nàìjíríà lọ́pọ̀ ẹgbà padà fún wa èyí tí wọ́n ti ná lé àwọn obìnrin yẹn lórí nínà ọ́sìdíkọ̀ Jámọ́rù sọ̀dá, jámọ́rù sọ̀dá, pàtó èyí máa ní jámọ́ ìjẹ́ mùhú. Ọlọ́wọ́ ni wọ́n láti náà ولا جناح عليكم أن تنكحوهن إذا آتيتموهن أجورهن. الله يبارك ويجعلهم مجانا. Àwọn ọkọ̀ wọn tó wà lóòrùn tẹ́lẹ̀ pé pé ìṣẹ̀tọ́lẹ̀ tó kúrò láti mú lẹ́tọ̀ láti bẹ̀rẹ̀ wọn. Ọlọ́wà ní wà ìlú kò sí ẹ̀ṣẹ̀ fún yí máa أَنْتَكِحُوهُنَّ Kẹwàá ṣe àwọn obìnrin tó dé láti mọ́ta ìwọ́n jẹ́ mọ́ta jì ọ́ọ̀tì yìí. Lẹ́yìn tá a ti dáwò lọ sí ẹgbẹ́ mọ́bì ní òwúrò yìí. Ìlà ààrẹ ìfúnmọ̀nà òwúrọ̀. Ìlà nígbà tí a kọ́ ètò ọdún náà tẹ bá ti fún ní òwúrọ̀ òwúrò náà. Níbi owó ọ̀yà láti ṣùgbọ́n ní owó ọ̀yà. يعني إذا أعطيتموهن أصدق أصدق بهن àwọn owó orí wọn máa owó ẹ̀kùn rẹ̀ lẹ́gbọ́n ọ̀rọ̀ ti sọ nínú ọrùn tí wọ́n tún lè bá wà á tún lè bá wà á tún ní sẹ́ àfọ́dù ọ́ọ̀kì ìrìnà ìlà wà sí فإن قيل لكم عن شيء من نفسا فكلوه هنيئا مليئا وآتوا النساء ẹ̀fún àwọn obìnrin ayẹ́lẹ́gbẹ̀rẹ̀ ṣúra fọ́ àyàfọ́ ṣúra ẹlẹ́gbẹ̀rẹ̀ ayẹ́lẹ́gbẹ̀rẹ̀ wọ́n á tún lè sáyá àṣọ̀lùkọ́ ọ̀gbìn nínú náà ẹ fún wa ní owó pàṣẹ ní sọ̀dá tó ní jẹ́ máa owó ẹ̀kún wọn ẹ̀kún pé ìfẹ́ wọn ẹgbẹ́fẹ́ rẹ̀ fún wọn. a tún sówó orí nítorí pé nílẹ̀ Yorùbá sábà ní owó orí obìnrin kìí ṣe obìnrin yẹ gbọ́ngbọ́n ní ọ̀sán ní gbogbo ẹgbà nílé ẹlẹ́ẹ̀kejì ọwọ́ ọmọ obìnrin náà ká kúrò ní ìṣòro ẹ̀ láti ẹ̀rọ láti àwọn òbí rẹ̀ tàbí àwọn ẹbí ní òbúrò nínú ìlú orí. ṣùgbọ́n sọ̀dá pàbàbá ń pè sàdá kí tó tún jẹ́ mọ́sà ó wá ẹ̀kọ́ ìfẹ́ ni àkọ́kọ́ obìnrin tá a fẹ́ sẹ́ ní òṣùwọ̀n tó bẹ̀rẹ̀ gbà lówó tàbí nìkan bí ìgbéyàtọ̀ sówó tó bá fẹ́ lọ́rùn nígbẹ́ ọlọ́run ṣe lẹ́kọ̀ọ́ òní gbèrè alákọ̀ọ́kọ́ nì ẹlẹ́ẹ̀kejì òun náà láàkòrò lé lọ́wọ́ tó bá wá gbó olè lọ tó bá wò bí ẹ̀rù tó bá wò ní gbogbo ẹ̀lẹ́ ṣùgbọ́n òun ló owó yẹn kì í sáré àwọn àbá onímọ̀ jìnlẹ̀ wọ́n wá ṣàlẹ̀ pé kí ni ìyàtọ̀ pàtàkì nìyí àbí kí ni pàtàkì ìsìláàmù sọ tó jẹ́ ẹni ẹni ní owó mẹ́gbọ́n àti pẹ́wọ̀ rẹ̀ sí olóńjú ìgbéyàwó ìṣẹ́rú ni ìṣẹ́rú tó yẹ ra ẹrú kápò owó tààbí àsọwọ́ ẹrú olówó rẹ̀ láàkówó ìrìnlẹ̀ lọ́wọ́ òun náà ni ó ní ilẹ̀ tó ní jẹ́ ká mọ̀ sí ìrìnlẹ̀ ní ìdílé ni kí é ṣẹ́rú tó bá rí ọ̀dọ̀ tó ní orí ẹ̀ ara ìrìnlẹ̀ náà náà ọlọ́ni wà rẹ̀ ní ká fún láti inú wá láti wá wá láti inú wá bá fẹ́ fún nínú rẹ̀ ẹgbẹ́ ní ìlà tó ọ̀rọ̀ ní ìlà ìpọ̀ jẹ́ nípa láti fún

nígbà náà kùnú ẹ̀jẹ́ àní anírọ̀rùn màrí anáìkú àlàkà ìtàlá. Gbogbo obìnrin tó ẹgbẹ́ ohun ìlú ní òun ká kóńtó ìfòtó kóńtó níyàwó ẹ̀. Bájọ́dá òun yọ seven million orí ẹ̀kọ́ ìfún twenty million. Obìnrin ti dé ìrìn tààmù. Ó sì lè wí ìkàrẹ́ ìlàrí fẹ́ẹ́fẹ́ ìkàrẹ́ ìlàrí lọ́gbé ṣùgbọ́n ẹkọ́ lè kàn gbóhùn sí banana island lẹ́kùn ẹlẹ́ẹ̀kejì kẹ́ẹ̀sì ní pé ẹra jíìpù kan tó dára wọ́n ní orí jíìpù ní kó sáàpù jẹ́ jíìpù bọ́ kókóró jíìpù ló jẹ́ òkókóró jẹ́ 2020 grams 2020 movement sorry 2020 movement fẹ́ràn

àjẹ́bí ó ọlọ́run fún alágbèrè bá ti fún wọn ní òwúrọ̀ gómìnà ayé tẹ́ bá ti fún wọn ní sàdá kí wọn fáwọn kéṣó gómìnà ẹgbẹ́ wọn gbà ayé tàbí wọn yóò rúnà ìṣàwọ̀ nínú ìwọ̀ ìrìdàbí wàlúwàlú yìí ọmọ èrè láàrin. Ẹ̀sí àwọn obìnrin tí wọ́n dé láti mọ́ta ìpẹ̀lú àwọn mẹ́jẹ̀mú ẹ̀. Alákọ̀ọ́kọ́ ti pé wọ́n kọ́kọ́ parí ìgbà. Kí ni ìmọ̀ ìgbà parí kọ́kọ́ parí? Ó ṣe é ṣe kóbìnrin ní ìlóyún fọ́kọ rẹ̀ tó wà ní ìlú mọ́ta láti tó tó rẹ̀. Kọ́yọ́ má ti hàn Tòlítà ìwò obìnrin bá fẹ́fẹ́ mi yóò fẹ́ ní ṣòkò tàbí àbítì ìṣúná àbítì ìfẹ́ àbítì ìṣó ìdì. Àyà kó ṣe nǹkan oṣù mẹ́ta nínú ìgbà àpapọ̀ tó lè ti lórí alákọ̀ọ́kọ́ nù. Tòlítà yóò ṣe ìgbà kòkó tí táwọn àpapọ̀ àwọn Nàìjíríà lórí ìsìnkú kan ní tẹ́lẹ̀ bá ti ìsìnkú ọ̀ tẹ́lẹ̀ bá ti ìsìnkú súnmọ́ obìnrin kan ṣáájú wọn tó ṣe ìdí ẹ̀ nínú fíjà àwọn nàìjíríà wọn ní oṣù ìwọ̀n ìṣàkọ̀ mẹ́rin ó kọ́ lọ ṣe ìta ní àti ìrẹ̀lẹ̀ ọ̀gbìnrin tó wá wá ṣe yíká ẹ̀yìn láàrín nínú aṣù ìyẹ̀ ìrọ̀lẹ́ agbọ́rẹ̀ ẹlẹ́ẹ̀kẹ́ ìwàlúwà níyì kìí tí kó lọ àtọ́ tó fúra lọ́kọ́ láwọn ẹ̀nà ìjẹ́ ìlú ogun bá ti jẹ́ àdílé bọ̀ ó lè jọ ẹ̀ lọ́wọ́ ráwọ̀. Àlọ́dé ni, ọ̀yún máa ń wọ á, látàkà lọ bá á, wọ́n lè ká àrùn á, bá a fi lọ́n, wọ́n lè ká àrùn á, bá a fi lọ́n, wọ́n lè ká bá a fi lọ́n, tó tẹ̀lé tó lè rẹ̀ lọ́kọ̀ọ́ ìgbìyànjú ìgbìyànjú ìgbìyànjú ìgbìyànjú

ascending to stardom tánàbí sọ ni ẹ áza yọ̀ǹda lọ́wọ́ obìnrin tó jáde lébọ̀ pé afẹ́jọ́ ọlọ́pàá tí ká fi ọlọ́pọ̀ ọkùnrin tó fẹ́ tó fi ọlọ́run tó ṣùgbọ́n tí jẹ́ kíkan wọ́n ìmọ̀ ọmọ ẹni alẹ́ lọ́rẹ̀

ẹwọ̀n yìí ó kàfẹ́ ó lọ tó ní pé òbí ìmọ̀mìrí tó bá kọ́ mọ́ rẹ̀ lẹ́kùnrẹ́sì tọ́lọ̀ ń sì ló fẹ́ kọ́ nìyé kò ní ìfọmọ rẹ̀ lọ́kọ́kọ́mọ̀ yẹn ó ní èrè sí bàbá yẹn sí bàbá yẹn sí bàbá rẹ̀ àgbẹ̀rẹ̀ yóò sì mọ̀ wípé bàbá yẹn ti ní bẹ́ẹ̀ ní ìyí ibẹ̀ lórí rẹ̀ owó wà sí ìsinlá Kéèkà bàbá owó ló fi ó yáwó mẹ́rin láti owó pọ̀mọ́ sí búrú kéèkéé wà wọ́n yẹn ọmọ tó lẹ́kọ̀ọ́ yẹn ò ní sọ pé rárá lọ́pọ̀lọpọ̀ àyàfi tó pàwò pé kò ní torí bá lè rí ìyá lè rí ìyá lè rí tí obìnrin fún àwọn àlèkèndíyà gbàtọ́lá náà bí rí àrùn òbí láti ní ìlú àlẹ́bìnrin ìrìnhàkì di ahìlì máa lọ lọ ní àlẹ́bìn òsùnmù ìlọ̀rẹ́ ẹgbọ́ tó wù tó tí ọ̀sán pẹ́pà rẹ̀ rí rí tó rí ìṣàtọ́ ẹ̀kọ́ kan ní

ọlọ́run kò sẹ́ kò sí òun ẹ̀ ṣe rí sáà pé sáà ní ẹ̀ olóòwà lójú ogun lójú ogun bóbẹ̀rẹ̀ ìjọba lóyún lójú ogun àwọn àlẹ́bí ẹ̀kọ́ tó bá ń sàbẹ̀ ni pé èyí ò lè súnmọ́ àdúgbò bímọ ọlọ́run ayẹyẹ نعم ولا أنفسهم وليسألوا أنفسهم ولا تمسكوا بعصم الكوافر لا تمسكوا àwọn obìnrin yìí àlẹ́kẹ́kọ̀ jámù ìsìmọ̀ àìkàwáfíìrù jámù káfíọ̀ káfíọ̀ tún aláìgbàgbọ́ lóbìnrin ẹ̀yọ̀kan ni káfíọ̀ tí wọ́n bá ti ju méjì lọ nínú jámù rẹ̀ ní kàwáàfẹ́ olùgbélé èdè jámù mọ̀hánẹ́sìtàrí ìtàfẹ́ ọ̀hún kàwáàfẹ́ olùgbélé àìsìmà ọmọ wọn ní wàlá tún sí fún ẹgbẹ́ ṣe mú wọn dání tí wọ́n máa bẹ láìsìmà ní ìṣọ́ àìsìmà ìmáàná àlè ìmáàyà ní hmm? ìṣọ́ lásán ọ̀dẹ̀ ní abẹ́ pé àwọn ẹgbẹ́ mú wọn dá ní pàápàá láyé ju ẹlẹ́gbẹ̀rẹ́gbẹ̀ tó kí nà ní nítorí ọmọ ọbẹ̀ tí àwọn obìnrin ìgbèrè máa bẹ ní abẹ́ ìṣọ́ ní ẹgbẹ́ ṣiṣẹ́ káwọn obìnrin ìgbèrè wọn bẹ lábẹ́ ìṣọ́ yìí ìtumọ̀ rẹ̀ ní pé أفعل التحريم من الله عز وجل على عباده المؤمنين نكاح المشركات والاستمرار معهن Ọlọ́run bá láàrin ìdí ó ń ṣe léèwọ̀ fún gbogbo onígbàgbọ́ òdodo lọ́kùnrin láti lọ fẹ́ ọ̀ṣẹ́ lọ. Àwọn tó sì ń bẹ lábẹ́ wọn nínú àwọn ọ̀ṣẹ́ lọ tí wọ́n ti fẹ́ tẹ́lẹ̀. Ọlọ́run ọba ń sọ pé ìwọ̀ ni kí wọ́n máa tẹ̀síwájú láti máa jẹ́ ọkọ wọn. Wọ́n fi sọ yìí, Jẹ́kọ́ṣọ́ àwọn sọ ìkọ̀kọ́ ní Annie Mẹ́sùwárù, wà Marwan, ó nà أنا رسول الله صلى الله عليه وآله وسلم لما عاهد كفار قريش يوم الحديبية جاءه نساء من المؤمنين أضاء مروان بن الحكم رضي الله تعالى عنه ó ní dájúdájú òṣìṣẹ́ ọlọ́pìtà ìsọ̀lọ́lọ́ ọ̀rọ̀ bá ń bẹ̀ẹ́ fún lọ́nà ààrẹ àdàkùn pààrọ̀ nígbà tó ṣàdéhùn pẹ̀lú àwọn kèbèrè kòrẹ́ṣí yàwó mọ̀lẹ̀ Hudaybiya ní ọjọ́ bá ń pè Treaty of Hudaybiya sọ́lọ́pọ̀ Hudaybiya níbi táwọn mùsùlùmí tó ń bọ̀ láti ṣe ọmọwọ́ nílùú Mẹ́kà tí wọ́n dúró sí táwọn kèbèrè Mẹ́kà náà tí wọ́n bá wọn láti Mẹ́kà. Jáàmù nìsáàmù ni ọmọ mi náà, àwọn obìnrin kan náà onígbàgbọ́ òdòdó wá bá فأنزل الله عز وجل اللهم لك لا صايع خلقين يا أيها الذين آمنوا إذا جاءكم مؤمنات مهاجرات Lẹ́kùn kó ti wà ní àjẹ́ ìfẹ́ tí mú mi bá wá láti ìlú Mọ́gá. Wọ́n gbọ́dọ̀ dá sọ́dọ̀ àwọn sọ́dọ̀ àwọn ará Mọ́gá. Àmọ́ tí Mùsùlùmí bá kúrò ní Mẹ̀dínà lọ Mọ́gá, àwọn òbí dá padà ń bí òṣòyé ọlọ́wọ́n tó bá nà ní pé ó lóhùn àwọn obìnrin ẹ̀rí dáhùn padà ìlàkọ́ òní ní sọ́lọ̀ fi sọ pé wà lára tí ó ti mú obìnrin sọ pé ìkàwà àbí pé àwọn obìnrin tí wọ́n máa ń jẹ́ kékeré sẹ́yìn mùsùlùmí náà ti lọ́pọ̀ wọn tẹ́lẹ̀ ní ìwọ mọ́tàkẹ́ tó lọ ṣe é tí wọ́n torí báwọn kan wà nínú wọn tí wọ́n jẹ́ kékeré wọn gba ìsìláàmù tẹ́lẹ̀ lọ́pọ̀lọpọ̀ tàbí wọ́n ń bẹ nínú mọ́tàkẹ́ olùdíbí wa ní ìsìn ọlọ́run ẹ̀mọ́ fi wọn lọ pàkọ́lá ọ̀pọ̀lọpọ̀ ìgbòrò lọ́pọ̀ ìyẹ́wò èdè ìrọ̀lẹ́ nítorí àwí àwọn obìnrin méjì tí wọ́n jẹ́ kékeré lábẹ́ ohun àgbọ́jẹ́yàwó ìjọ náà tó bá lù sí ọ̀wọ́n bẹ̀ ní ìmọ̀ṣẹ́ ìtọ́lọ̀ ọba sọ pé àwọn òṣèlú olóbìnrin mẹ́ṣẹ́ فبرج إحداهما معاوية بن أبي سفيان ọ̀kan nínú àwọn obìnrin méjì tí ó lórí wọ́n jọ ṣẹ̀wọ̀ yìí ẹni wọ́n bá ń gbé ní ló fẹ́ ní lọ́mù nígbà wọn ṣe sára òbí ìgbà náà ìyẹn ní ọdún kẹjọ Yẹn ni pé ní Fátìmù wọ́n tà ó ní sọ́rọ̀ méjì làwọn bá sọ nípa ọmọ àárẹ̀ àìsúta ìsìláà. Ṣùgbọ́n ká jáwó ètò mẹ́kẹ́ Fátìmù mọ́kà ló ṣe kí ni gbogbo ìsìláà ìgbà ìlúṣẹ̀ ìbùsùn níjọ́ náà ọ̀tá àwọn àdéhùn yẹn ṣe lẹ́sẹ̀kẹ̀lẹ̀.

lójú ẹsẹ̀ ìyẹn máa má kì í ṣe. Ṣàtàkárà Kùránà ìgbàlẹ̀ ọgbẹ̀rẹ̀ tí mo fi ní wẹ́rẹ̀ òmìnira ti ìdá ọkọ̀ ọmọ ọdún láàrín ẹ̀rí ẹ̀dọ́ náírà mú ìfìyàn òní ẹ̀rí. Yẹ́ nínú sọ́ọ̀tù àṣìṣà ṣùgbọ́n àti bí náà wá sùn. أن يكون لهم الخيار من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا بعيدا وما كان لمؤمن ولا مؤمنة ìtọ́ sí onígbàgbọ́ òdòdó lọ́kùnrin kan àti onígbàgbọ́ lóòdòdó lóòdòdó kan. Ìdá àwọn ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ nígbà tọ́lọ́wọ́ àti òjíṣẹ́ rẹ̀ bá sọ pé bọ́ọ̀ ti rí rèé. Ẹ̀yìn ẹ̀kún ẹ̀yẹ̀kún sí ọkùnrin ẹ̀yìn. Wọ́n wá lọ ṣẹ̀ṣà ṣẹ̀ṣà ní ìyàtọ̀ sí tọ́lọ́wọ́ bá sọ nígbà àbìrì wọn. Ọlọ́mọ sọ pé báyìí lọ́rọ̀ ti rí. Ìyẹn wà lọ sọ agbájú sí àárí àbàtì sí. Súra ẹlẹ́kẹ̀ẹ́ta lélọ́tún àárí ẹlẹ́kẹ̀ẹ́ta ní ogójì ìgbìyànjú lọ́dẹ́rù lẹ́yìn tọ́nà ọba ilé ti ọlá àbójíṣẹ́ rẹ̀

tí ìbá tó jẹ́ ní àwọn àjáṣe òmùn ìrìn sẹ́gbà tí wọ́n kó gbogbo ìrìn láàrin rẹ̀ kan fún bẹ́ẹ̀ orin mẹ́rin ọ̀rọ̀ ìyá sí ìlànà tó bẹ́ẹ̀ ya pa ọlọ́run wọ́rọ̀ súnlá àbùjíṣẹ́ rẹ̀ lọ́pọ̀ ni wọ́n ìyá ọ̀rẹ́ àwọn ẹ̀yẹ́ ti sọnù tàbí wọ́n náà ní àgbò tó hàn gbangba ìṣìnà tó hàn nìkan mùbíìnì mùbíìnà tó fojú hàn kò pamẹ́ ọlọ́run sọ pé bọ́rọ̀ ti rí rèé àlẹ́bì sọ pé bọ́rọ̀ ti rí rèé wọ́n ní kò rí bẹ́ẹ̀ báyìí lórí àtọ̀rọ̀lù nà ti máa ẹ̀nà ìkúfùrù ìdà àtàkọ̀dá ìṣẹ́kèdè rí nígbà tó bá ń fi àdìsọ́kàn pé èyí tó mú ṣàlẹ́sà tó yàtọ̀ bàjẹ́ tọ́lọ́run pa tàbí tó pa torí tọ́lọ́run ṣe léèwọ̀ yẹn tó bá mú ajẹ́pẹ́ lásìkò ní àlò yẹn àdúgbò tí kò ní Islam wà nígbà bí mùsùlùmí wà ìtọ́lá wà sọ́kàn kódà kó máa kírun kó máa gbààwẹ̀ ìran rẹ̀ ti ń kí pàtọ́lá rúbà àtìlà wà sí àmúrúbá àtìlẹ̀ ìran tí ń kírun ààrẹ nígbà gbogbo ẹ̀ òfúrú bẹ́ẹ̀ tẹ̀lé ẹ̀kọ́lọ́n kan tó kò yẹ ìgbà mẹ́rẹ̀ tó kọ́lọ́n kan sọ bá nàbí láìní àṣírọ́pùtà rẹ̀ àgbàtọ́nù tàbí ká mọ́ látòkè لئن أشركت لئن أس... ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين ولقد أوحي إليك أتمنى ولقد أوحي إليك وإلى الذين من قبلك من àwọn àrẹ́bí ọlọ́run tí wọ́n sáájú rẹ̀ àrẹ́bí fáwọn ti kọ́kọ́ dáadáa ní ìwò tó ga yé látòrí àrẹ́bí nọ́ọ̀ṣù àrẹ́ ìsàlám àrẹ́bí ìrọ̀ọ́hì àrẹ́ ìsàlám títí tó fi lórí àrẹ́bí àyíká àtúnránṣẹ́ sí wọn àtúnránṣẹ́ sí wọn náà ni lẹ́yìn ẹ̀ṣọ́ tẹ́lẹ̀ ní àṣọ́ọ̀bà tó bá lè ṣẹ̀kọ̀ péré tó bá lè mú nǹkan ní ìmọ́nà péré mímú nǹkan ní ìmọ́nà ọ̀kan nínú rẹ̀ ni ìbọ́lọ̀wọ̀ ọba ṣòro mú níbi ìṣẹ̀ríyà ìmọ̀lẹ́ abọ́sí ilé ọlọ́run ọba fúnra rẹ̀ òun ló ní ẹ̀fọ́ tàbí wọ ìgbé òfin kalẹ̀ ọmọ èrò ilé tó ṣe kankan kalẹ̀ àyà tó mọ jẹ láti òfin ọlọ́run. Hákù yẹn ẹ̀kọ́ ni ọlọ́run lórí. Lọ́lọ́ fi ní Amúláhù ṣúrọ̀ká الدين ما لم يوفق به أم لهم شركاء شرعوا لهم من الدين ما لم يأذن به الله الأمر الشركاء ṣé wọ́n tún ní àwọn orogún ṣàríkún orogún kan náà ìtàkùn orogún lẹ́yìn tẹ́jọ jẹ́gbẹ́ ní kan àtìyálé àtìyàwó kọ̀ọ̀kan méjèèjì jọ ń jẹ́ láàbì ọ̀pọ̀ gbogbo díẹ̀. wọ́n jàn pé lè sọ pé ó là na bá pé mẹ́ta ń kọ́ àìkọ́ pé méjì ìyàwó kí ni àkọ́kọ́ jẹ́ tí ìṣe méjì kí ni ìjọba ọ̀jẹ̀ ń mẹ́rin lọ gbogbo ìyàwó ni wọ́n ilé ìyàwó àkọ́kọ́ ìyàwó ẹlẹ́ẹ̀kejì ìyàwó àmọ́ kí ni wọ́n ìyàwó oná ní ìpèmọ́ lóru fún ẹ̀kọ́ kan náà wọ́n jọ ní lọ́ọ̀dù ọkọ̀ ẹ̀kọ́ pé wọ́n jọ jẹ́ ìyàwó ìfí máa ní àwọn obìnrin láàrin obìnrin tàbákọ́ fẹ́ tàbáláfẹ́ fẹ́ àwọn òṣèlú àwùjá àwa ti sáájú rẹ̀ débì ó yẹ ká láwọn ìtọ́kù ju òun lọ ó yẹ kó máa jẹ lábẹ́ ẹwà ní ìdí àwọn alásáájú rẹ̀ dé ẹ̀yà bábálábà ní bàbá ṣẹ̀rí àní kò rí bẹ́ẹ̀ níbi ìyàwó so ṣúrọ̀ káà àwọn orogún ọlọ́wà ní àlà ohun ṣúrọ̀ káà ẹ̀lẹ́ mọ́ tó ọ̀gá òṣà ọ̀rí lẹ́nu Àwọn tí wọ́n ti ṣe ogun ọlọ́run tí wọ́n fi wọ́n kéèkì ọlọ́run àti wọ́n ṣe déédé ọlọ́run. Ṣáwọn ohun láti mìíràn bí wọ́n tún máa rájú òfin tí wọ́n wá nínú ẹ̀sìn. Wọ́n dákọ̀ شرعوا لهم من الدين ما لم يأذن الناس Jẹ́báwọn èèyàn ṣe lọ ṣe ẹgbẹ̀ẹ́ ẹ̀sìn náà lónìí. Lọ́wọ́ ní ìdájọ́ ìbáyọ̀ ti ṣe sọ lórí sọ pé fún ààrùn ti sọ yẹ nígbà náà ni kò bá tàbí lọ́bẹ̀ Ẹni yẹn ẹ̀ṣẹ̀ tó dápọ̀, àkọ́kọ́ nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ ló sọ fún wa pé Nàbẹ́lì ìbáyẹ̀mí sọ lórí ọ̀rọ̀ yìí ìgbà yẹn ló bá gbogbo bá báyìí sí inú. A ti mọ̀ pé àríwá Muhammad sọ́mọ̀ mọ́mọ̀ àríwá àríwá sọ́lá wá máa yá tètè àìlè háwà ní ìlúwà ìlà wáwá yóò ṣùgbọ́n. Ó fi kalẹ̀ pé sọ̀rọ̀ ọ̀fẹ́ ẹnu máa yá tètè àìlè háwà. Látara àfẹ́ ẹnu kọ́là ní fífi sọ̀rọ̀. Àná tí ò fi tara sọ̀rọ̀. Àná tí ò fi fẹ́ bí àbá àbí ìlú kò fi sọ ìlúwa ìbánàbí sọ ìlà wáṣọ ìlú ha kò tẹ́lì kankan ju kí ni ọ̀rọ̀ tọ́lọ̀ fi ránṣẹ́ sí gbogbo sọ. àìlànà rú ṣàbí ìlú wa kò wà lọ́gbọ́n èṣù olè tí wọ́n bá mi fẹ́ sọ ọlọ́run tí ó sọ kò sì lè rí ìkẹta yọ torí pé ṣáàtì ìgbòkú àtẹ́pá máa ń pẹ́ kó fi ọ̀rọ̀ mi ó sọ wá nà bí ó lágbára kọjá bẹ́ẹ̀ ìtìwájú ní ìlú wa ìtàkùn ìjọba علمه شديد علمه شديد هو ذو مرة فاستوى وهو بالأفق الأعلى. نعم وهو الأفق الأعلى ثم ثم دنا فتدلى ثم ثم ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فكان قاب قوسين ọpa àtàkùnbà yẹn tàbí yóò ní ìdí láì tí wọ́n fi èyí eh, wáyà lọ́dọ̀ afọ ọpa ọrún èyí tó ṣe bí tó tẹ̀yẹ wọ́n pè lọ lọ́rin ìwọ̀n rẹ̀ méjì ní ibi tí ìwé

ó ti lọ gbogbo bí láti kí o láyé ló ti sílọ ní ṣọ̀kúnrán ọ̀lẹ́gbà ní lọ́sí ẹ̀kọ́ àmì pẹ̀lú bí kùránì ti làámọ́lẹ̀ ṣùgbọ́n ká ló sọ bí kùránì ti làámọ́lẹ̀ àkọ́kọ́ ni pé ó jẹ́ kánà nínú sọ́ọ̀tù làárọ̀ àti ẹ̀kọ́ kiri ọlọ́run nígbà

àtàrà ẹ̀rẹ̀ tàbí àmọ̀ bá fomi rò gbogbo bí àrò lẹ́yìn àwá fi mọ̀ nǹkan lẹ́yìn àwá fún lẹ́bọ̀ ní ṣàlàyé ni anáyé màtúrùn olè fi dáhùn inú fi dáhùn nínú àwọn ọmọdé fẹ́rù ní mọ́tà jùlọ títí bọ́lá ti dáyé àwọn mọ̀lẹ́kà bá lọ́pẹ́ ìjọba ní ìyàtọ̀ wà lára ìmọ́lẹ̀ àti iná iná tí ha ṣe òun nínú àwọ̀ àwọ̀ iná gbóná ìmọ́lẹ̀ kìí gbóná bẹ́ẹ̀ bá tó sínú ìmọ́lẹ̀ kìí tó yàn lára ṣe òfin àkọ́kọ́ mú ẹlẹ́ẹ̀kejì ọlọ́run ni ó forí balẹ̀ Abba, wọ́n pẹ̀lú àwọn. وإذ قال ربك للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر قال ربك اسجدوا لآدم يقول لك آدم فسجدوا إلا إبليس أبي واستكبر Àwọn mọ̀lẹ́kẹ̀ ìyàpọ̀ ọlọ́run láyé àtúnyà wọ́n ha dáadáa àwọn ọmọ ya pàálù dáadáa Wọ́n yé ya pa àṣẹ ọlọ́run tó bá fi wọ́n ṣe ní ìlú tánpẹ̀ ní Babylon lẹ́lẹ́ ìlú Babylon harus wa marus àwọn ìtàn ló wà bá ń pè ní ìsọ̀lẹ̀yà tó báwọn bàánú ìsọ̀lẹ̀ àwọn ti mọ̀ nípa àwọn òṣìṣẹ́ ṣáájú àwọn alárúgbáwá wọ́n sì ti oríṣiríṣi ìtàn ṣùgbọ́n wọ́n máa ń sọ àwọn ọ̀rọ̀ ní ìgbójá àṣọ́gbò àti àfikún nínú àwọn ìtàwọn òjíṣẹ́ ọlọ́run àtàwọn tí wọ́n tẹ́lé ayé ṣe gẹ́gbà náà jẹ́ máa ń ṣàtọ́dù lónìí tẹ́ẹ̀bá lọ sí ìgbáradì ní ìlú mápẹ̀rẹ̀ àwọn méjì ìjà àwọn ẹ̀rọ ṣe bí ẹ̀ṣẹ́ kan lé báyìí ẹ̀ṣẹ́ sọ ní òwúrọ̀ ni kò rí ìrìn yìí tó ti gba lẹ́sẹ̀ tó pé òkú ọ̀hún mẹ́ta ni ṣùgbọ́n náà ó délé òun náà fẹ́ sọ bí ẹ̀kọ́ wà ń bẹ̀ láìsí ẹ̀ṣẹ́ fẹ́ nìyẹn tí kò ni kò bá wọ́n ti wá bú kẹ mẹ́ta mẹ́ mẹ́ta ní mọ́mà wọn. Mọ́mà náà lé lórí ojú ẹ̀ṣẹ́ kan sí yóò sọ èdè àsọnù àtàbí kó o jẹ kẹwàá sọ pé ó oṣù jẹ. Fáyẹ̀ orí ìyàwó máa fi mú báwo wá ṣe máa fi mú àtàsọnù wọn máa bá ti rí èdè ìyàwó àti ṣẹ̀rí àti wa tó bá wọn ṣe kò ráàdì wọn láì pín inú àìní ha. Kùránì ni supervisor alábòójútó gbàwé ìgbà ìjì ìgbàgbó èyí tó bá ti apá sí ti kùránì tàbí kọ́lọ̀ láti bí bá sọ àti òkà pẹ̀lú wọn ní ìlú ṣùgbọ́n ìtí ò tako kùránì kùránì ó ti bí ẹ̀kúnlẹ̀ àtàbí ẹmọ́ pẹ̀lú rẹ̀ tí wọ́n pẹ̀lú òdodo tó ní káwọn ẹ̀rú ní èèmọ́ ṣẹlẹ̀ ní ìgbésí ayé àwọn ẹgbà náà ní sọ̀rọ̀ ní àdébí ẹmọ́ sọ pé wọn lẹ́kọ́ tó bá lọ sí òdodo ẹ ti ṣẹ̀ ẹ̀sìn náà sọ pé òdodo ní tó bí tó bá lọ jẹ́ ẹni ti ṣẹ̀ ìyókè àwọn ọlọ́pàá àwọn àtìbá àwọn ìròyìn

tí wọ́n fi gbọ́ ti ànábì tí wọ́n tẹ̀lé tí wọ́n tẹ̀lé pọ̀ náà. Kàrà tí wọ́n fi máa tẹ̀lé náà nípa ọwọ́ wọn, wà tábà ohun máa tẹ̀lé ṣe ìrọ̀ aláwọ̀ ètí Sulemana. Ìtí wọ́n tẹ̀lé ni táwọn àṣàyà bí àwọn èṣù àtàwọn èṣù kúrọ̀ rẹ̀ mọ́ àti wọ́n lẹ̀ mọ́ ìjọba Sulemana pẹ́lẹ̀ ló ti wá. Ìyẹn wọ́n tẹ̀lé gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe náà ẹgbẹ́ ìwé àfẹ́lẹ̀ seven books of Moses gbẹ́gbẹ́ wáyé ní ilẹ̀ rí ìbẹ̀rẹ̀ ìgbìyà àwọn ilé ẹ̀ṣẹ́ ti dán wà káàbò bí orí èdè lè dàn tó bá ṣe àwọn ọgbẹ́gbẹ́ ní oṣe ẹgbẹ́ wọn lọ lẹ ìwé yẹn mọ́ Moses yẹn Musa bẹ́ẹ̀ sì ni kìí ṣe ìwé Musa bẹ́ẹ̀ àwọn ṣàyàtì náà ṣe sọ pé àwọn kọ̀wà sí ìpàdé Palestine àwọn èdè táà ní gbọ́nà bá kàyí náà fi kọ̀ǹtọ́ náà fi máa ń dorí ṣíṣì nǹkan àgbèrè jáde láti máa tẹ́kù ní ìsì ìgbọ́n ẹ̀rọ lè lọ́wọ́ sókè ìwọ́n jáde yóò fẹ́ àwọn èdè kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ irú àwọn nǹkan wọ̀nyẹn wọ́n lọ sọ wípé àtàrà Suleiman ní tẹ́lẹ̀ táwọn sì ti kọ́ tàn Suleiman Kùrán pé afẹ́fẹ́ máa ń kéré táwọn máa lo ọ̀fẹ́ tàbí wọ́n ń lo ilé ìrọ́lẹ̀ وسليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا Àwọn èṣù àwọn ìwọ́sẹ̀ ìrì túnmọ̀ rẹ̀ pé ìṣọ́lọ́wẹ̀ ní àwọn iṣẹ́ ìtọ́m àwọn èṣù wé mọ́ àbí wọ́n ká mọ́ àbí wọ́n sàbí ilẹ̀ sọ́tọ̀ Sùlẹ̀má ìjọba Wọ́n fúrù ní ẹni bá ti lò ó sí ní Islam kọ́nà sọ ọ̀gbọ́n wa náà kápá oṣù rẹ̀ yìí wà láti ilé ṣẹ̀yà sí i kápá oṣù àwọn mọ́ṣẹ́ kékeré àwọn yòókìmọ́ náà ẹ̀ta ṣe wọ́n ń kọ́ àwọn èèyàn ní iná وما أنزل على العالمين إذا من هاروت وهاروت وجاروا بالمعروف ولا يعلمان من أحد حتى يقولا حتى يقولا إنما نحن فتنة فلا تكفر Àtàyàkùnà àyàfi tí wọ́n kọ́ sọ pé tó lò fẹ́ pọ̀ ní pé إنما نحن فتنة Báwọn yẹra ti ó tí àwọn lọ wọ́n àkọ́. Ẹ̀ẹ́dà ìyàwó ẹ̀yìnbù máa náà ń gbàgbé fún ẹgbẹ́ bí ilẹ̀ ilẹ̀ náà tí wọ́n jọ ń bí. Ọjọ́ àwọn méjèèjì máa ń fa ọ̀rẹ́kú rẹ̀ bí ìbẹ̀ ilẹ̀ ìbáwẹ̀ yìí ó sọ̀rọ̀ yìí. Wọ́n lọ kọ́fì ránkù lọ́dọ̀ wọn wọ́n lọ pọ̀ bẹ̀ yóò lọ sí ṣògbìyà láàrin ọkọ àti ìyàwó. Àwọn àbá àkọlí pé kí ló dé tọ́lọ̀ wọn bá fi ṣàlàyé tó fi mú ilé wọn gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí wọ́n kọ́. Ọlọ́run fẹ́ ká mọ̀ wípé ìmọ̀ ta ọkọ àti ìyàwó kí wọ́n lè dà káàpé ní àjàkúká dáńpé ìràkù yìí. Ó wà lọ àwọn ẹ̀ṣẹ̀ tó lágbára jù lórí rẹ̀. Lọ́lọ́run fún wa bí àpẹẹrẹ nínú àwọn ọ̀dọ́ tí wọ́n kọ́ ẹ̀lùmíìsì ó mọ̀ tó jẹ́ pé bá ti rí aláǹdà àpàtàkì tó pọ̀ ní ojú ọmọ rẹ̀ àwọn tó yẹ kó kà sí nínú àwọn àkúkà láti ta ẹ̀kàn ilé ọ̀sẹ́kọ̀ orúkọ lọ́pọ̀ àti àwọn ọkọ̀ òyọ̀ tó ń lò ìyàwó olóńtẹ́ká máa ṣàtìkáàbù lójoojúmọ́ ìgbẹ́ tí ò lè kú èyí ò máa láàárọ̀ ọmọ ìṣẹ́ lálẹ́ tó tó sún ọmọ ìṣẹ́ ọlọ́ ní àmọ́ṣà wà mẹ́rún bí i Ìlà bí ìdìlà àyàkọ̀ bí ọ̀nà olùfà nígbà nípa ààrẹ ẹni tó jẹ́ ẹni ọlọ́run bí wọ́n sàtúnṣọ́ tàbí omi àwọn ìlú òṣùlọ́lọ́ ara ọlọ́run lè jẹ ìgbà ẹ̀ náà yóò mọ̀ jẹ́ àdáwò fáwọn mẹ́ta yóò mọ̀ jẹ́ àdáwò fóòmù tí nǹkan yẹn ṣe yóò mọ̀ jẹ́ àdáwò fún ẹni tó sàtì yóò sì mọ̀ jẹ́ àdáwò fáwọn ní wọn lù wọ́n. àdáwò ló fẹ́ jẹ́ fóòmù tí Ṣé yóò gbà wà lọ́wọ́ àbí yóò padà lọ sọ fún ẹ̀yìn ayé ẹ̀yìn ìdánwò rẹ̀? Ẹni tó pa àdánwò, ṣé yóò máa dùn ní ìdàgbìdà ìdí náà? Ṣé ó sọ pé òun lágbára ni? Ìwé lọ́jọ́ ètò òògùn ní aṣọ, ó mà tó òògùn wà ní ìsìn. Tí ó fi lọ kú sínú ètò tó wà lọ kú sínú olùgbàgbọ́ wọn. Kèdèrí kò ní jẹ́ Mùsùlùmí tó bá kú tó bá jọ́ pé èdè kò ní wà nínú náà láìláì yóò wọ́n lọ́dún sí jáde nínú láìláì torí pé làkín àṣì tó ṣe yẹ ṣíríkù nìyẹn gbọ́nu ọlọ́run ti ní làkín àṣì ọ̀pá tó bá ti lè ṣe wọn pé báyà àgbàgbọ́ ní amẹ́lú gbogbo iṣẹ́ tó ṣe ti bàjẹ́ tó bá máa ti nígbà ìgbà gbogbo ẹ̀sìn wo gbogbo ohun tó kí gbogbo àwẹ̀ tó gbà níjọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ tó tàbí ìrèlè ló bàjẹ́ ọlọ́pì sọ láwùrí àwọn àmà àlọ́bí wa ní sáwọn ọkọ̀ àrùn ọlọ́pì wa mẹ́rin yóò ṣe kéde láàrín قد حرم الله عليه الجنة وما وعوا النار وما للظالمين من أنصار ẹni bá ti mú nǹkan ní ìpẹ̀lú ọlọ́run ọlọ́run bá ti fi àlìjẹ́nà lé ọ̀dúnwó ẹni bẹ́ẹ̀ ìdílé rẹ̀ nínú náà wà máa lè gbọ́ ní ìlànà àmùsọ̀ kò sí aláàmùsẹ̀ ìrìnà mọ́ṣẹ̀ lọ́jọ́ lóye náà ah, àbá Torí pé mọ́ǹdà lẹ́yìn yẹ́sùn ìgbà wíńdà ní ìdí, pàdé tó lè ṣùgbẹ́ wọ́n ẹ̀kọ́ lọ́wọ́ ọmọ ìfọmọ́ yọ̀ ní ìgbẹ́ tó ṣùgbẹ́. Ọlọ́run sì nínú ọ̀gá bẹ́ni lẹ́ni tó ṣùgbẹ́ àyà tó lẹ́ tó lọ́wọ́ ọlọ́run yọ́nu sí ẹni tó rẹ́ńṣì ọ̀fíì ṣìfẹ́ rẹ̀ lọ́pọ̀ sí ọ̀run sí ìgbà náà nìgbẹ́ tó wúlò fún. Pàdé lóṣù ikú ọ̀ṣẹ́gbọ́ tọ́ọ̀tà yẹ́ni wọ́n ti láàárín náà mọ̀ ọlọ́run ọba ti tẹ̀ ìgbìmọ̀ sí kẹlẹ̀ tó rẹ̀ kò nílò ọ̀dà fún ẹni tọ́lọ̀ yọnu sí ní gbogbo ṣe ní kóṣìṣẹ́ ẹgbẹ́ orí àmọ́bì yìí bá nígbà tó náà béèrè lọ́wọ́ rẹ̀ à ń ta kúrìtà tí wọ́n lọ sọ ọdún náà sáré èèyàn ìtàkìdú ni pé ẹmú èmi wà ó mi. wọ́n kọ́ ọlọ́run الناس اتخذوني وأمي إلهين من دون الله Olèkìlìkì Màríà ìyá ọlọ́run, Màríà ìyá Jésù, bá wá ṣe ìrẹ, bá wá bẹ ọmọ rẹ kó ṣe ìwà ní ilé. Ṣíkù ni, wọn ò ní pé Jésù lórí ọmọ ẹ̀yẹ ọmọ òun lè kọ̀ ìyá ẹ̀lẹ́nu Maria wà náà tó yìí. Ṣé wọ́n ló sọ fún wọn pé ìyá rẹ̀ àti wọ́n lọ́wọ́? إله من دون الله قال سبحانك سبحانك لمن يقول الله قال سبحانك ما ما يكون لي أن أقول ما ليس لي بحق kò tọ́ sẹ́mi ni ó jáde lẹ́nu ní ojú èṣù òdodo ìsọ̀fẹ́ òní ọkùnrin gbogbo ìkúrú bàwàdà àìríta. Ọba jẹ́ pé mo mọ wí mẹ́ta mo bẹ láyé wo bí ti mọ̀ tẹ́lẹ̀. Àyàmù máa fi iná sí wáyà. Àyàmù máa fi iná sí. Ìṣèlú ọmọ tí ń bẹ́ẹ̀ ní ẹ̀mí mi ṣùgbọ́n tí ọ̀sán tí wọ́n lọ́wọ́ bá gbà lérò tó fi ṣe ju ìmọ̀ wọn. Ìjọba ń ta ìlà ọ̀hún. Ọ̀hún àìlá. kò lè kò yú gbogbo tó pamọ́ pátá ìgbàgbà níwájú ìtẹ́ ọlọ́run gbogbo kọ̀ọ̀rọ̀ kékeré níwájú ìtẹ́ ọlọ́run. Láàrín tó yà mú ẹ̀nà ọ̀dẹ́ni yìí.

وكنت عليهم شَهِيدًا مَا دمت فيهم فلما توفيتني كنت أنت الرقيب عليهم كنت أنت الرقيب عليهم nígbà tó o ti mú mi kúrò lórí ilẹ̀ kó ta à ń ta ọ̀sìn ìwọ láàmù máa yẹ̀yà ìtumọ̀ méjì ní ọ̀pí ìbá olùṣọ́ olùṣọ́ tó ń ṣọ́ wa níbi agbúrú ó mẹ́mọ̀ wa ọlọ́rin olùṣọ́ tó ń ṣọ́ ṣẹ́ta ń ṣe tí ó kú kó wà lápọ̀lẹ́ ọlọ́rin méjèèjì ọlọ́run wá ní àwọn akọ̀wé tó kù máa kọ́ tẹ́lifù òfin ní jiyàn nínú sọ́ọ̀tù kọ́ọ̀sì ولقد ولقد خلقنا الإنسان ونعلم ما توسوس به نفسه. àwọn arákùnrin rẹ̀ iṣẹ́ mi rẹ̀ tí mú yẹ́nu ẹ̀ ní wọn asúnmọ́ bèèrè bẹ́ẹ̀ إذ يتلقى المتلقيان عن اليمين والسماء إذ يتلقى المتلقيان عن اليمين وعن اليمين وعن الشمال قعيد ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ما يلفظ من قول إلا لديه رقيب عتيد ọlọ́run máa yàrá fídù mi ọwọ́ ní ìsọ́lélọ́dún olóòrùn jẹ́rẹ̀ máa yàrá fídù mi ọwọ́ ní ẹgbù àwọn ẹjọ́ tó kò èèyàn ní sọ kankan mọ́rọ̀ ìlà àdé ìní rọ̀kí ìmú àti àyàkó máa bẹ̀rọ̀ rẹ̀ rọ̀kí àti tó ṣe tán láti kọ́ tó ń sọ sílẹ̀. Ṣé máa lẹ́ka yẹn fún jẹ́ ọ̀fí ìwé ìwé ìjà sí? Ẹ kọ́lọ̀ sọ pé làbẹ́ ìrọ̀ kí wọ́n wá àti ìdúnnú ìrọ̀ kí ìbò àti ìròyìn àjẹsì tó ń kọ́lífà ìyẹn pé ẹ̀yìn ọ̀rọ̀ tó ń yán irú àwọn tí wọ́n jókòó lọ́dọ̀ ọ̀rọ̀ ẹgbẹ́ ọ̀

Kùránì ní àwọn ayà òtàṣàbí àti túnmọ̀ méjì ló wà fún òtàṣàbí à nínú àwọn olùgbà àwọn àwọn. Àkọ́kọ́ ni àwọn ayà tó jẹ́ wípé they are susceptible to different interpretations. Àwọn ayà tààrẹ fún nítorí tó ti yọ lọ. And all of these interpretations are possible explanations of this ayà. Àwọn bá tún wọn sí ó lè alẹ́ ìmọ̀ àtàlàyé ìgbọ́gbàmú ṣùgbọ́n ní ìnílẹ̀ òpamọ́ báwo láti wá lè kó wa mọ́ á lọ wo àwọn àyà mi nínú Kùránì á sì wo kí ni ìtumọ̀ tàbí bí fún un má lọ sí sọ́wọ́ wa lè rọ lórí àwọn àti náà lórí àyà tó wà ní sọ́tà ìrọ̀ bí lẹ́nu gbogbo náà lọ ṣùgbọ́n àkàwà sọ sí kí báwọn olùgbòdíé ìtumọ̀ kéjì nínú kàṣáàdì àmàláyà tó ń túra wọn káàkiri àwọn àyà ìkàṣẹ́ sọ ó tún lè sí ní ó tún lè sí ní ó tún lè sí ní ìdáǹtẹ̀ Kùránì ọ̀rọ̀ ọlọ́run ni kò sí ọ̀rọ̀ tó dàbí ọ̀rọ̀ ọlọ́run Wọ́n àṣánú wọ́n àṣánú Àwọn connection tó wáyà láàrín ló so mọ́ra wọn. Kọ́nà náà wáyà ní connection ilé ìsúnmílẹ̀ tọ́nà bá fún ìyàn nínú ìdílé yóò lè tàn fàmọ́ ní ọ̀pá ìfẹ́ tó sọ̀sọ̀kúsọ̀ ìdí ìyẹn tó yàgbẹ́ pé bí táwọn tún ní àti jí lùtù tó fẹ́ àwọn ọ̀sán wọ̀nyí ní bùkátà tí wọ́n sàlàyé wọn lẹ́kùnrẹ́rẹ́ tó fẹ́ tẹ̀síìrì ni wọ́n pè tẹ̀síìrì gangan ní ìfọ́síwẹ́wẹ́ àtúpalẹ̀ wàhán àlàyé investigation ṣùgbọ́n fi tẹ̀sí tẹ́bá lọ ṣe tẹ́sì lọ fíjù nínú ní ó pe tẹ́sì ẹlẹ́dẹ̀ bá wà ní tẹ̀sí láwádàá ṣe tẹ́sì lọ fíjù ẹgbẹ́ wọn pè microscope àti oníbìtì awò tí máa wo nǹkan tó jú òní tí ó sọ bí lábẹ́ yóò fi máa rí sọ́nà pé àwọn nǹkan tó pamọ́ nínú àwọn ayé àkùránì tí ò ní tẹ̀sẹ̀ wá sí akáyè tẹ̀sí ni ó ti gbé jáde yàtọ̀ sí pé ìwọ̀n ṣọ̀fẹ́ inú ìgbẹ́lùmí ìgbẹ́lú ní ìmọ̀lúwà ọ̀tọ̀ nìyí ọlọ́run ṣàlọ́wà ọ̀rọ̀ mẹ́bí sọ̀rọ̀ máa rí àbá ló pé kílé ìkó rẹ̀ pé nítorí pé màláíkà jùbírí tó wà lẹ́tọ́ fún ànábì ó ti súnmọ́ ànábì ó sì lágbára ìṣòro wọnú ọ̀rọ̀ ohun abẹ́rẹ̀ lórí wọ́n ní ṣẹ̀tọ́n pé wọ́n ò lágbára tó àwọn màláíkà ìyẹn ni mo fi wá lọ kú pé ṣẹ̀tọ́n kan lọ fún ẹ̀ ṣe màláíkà torí náà kò ní lágbára tó màláíkà áńgọ́ọ̀tù ló ti mẹ̀lẹ́kà kìbìrì gbogbo jẹ́ èyí tó wà lọ mọ́lẹ̀ ń sọ́ọ̀tù kan وإذ قال ربك للملائكة اسجدوا لآدم فسجدوا فسجدوا إلا إبليس كان من الجن wà ìfọ́nà ọkùnkà ìrìnlẹ̀lẹ́ta nígbàtọ́lọ́ ọgbọ́n àmàlẹ́ta tó sí lórí àdàmọ́ ẹ̀fọ́ríbalẹ̀ fáramọ́ pàtàkì gbogbo ẹ̀fọ́ríbalẹ̀ fún ìlà ìgbèrí ìta àyàbí ìgbèrí àbà ló wà ló bá kọ́rọ̀ Sọ́ọ̀tù káàkù wá ní ilẹ̀ ìtẹ̀rí ìtẹ́jẹ́ ẹ̀yìn ẹ̀yìn wọ́n rẹ̀ pàtàkì lọ́kọ̀ọ́rọ̀ ọ̀kan àwọn àìsàn ní òun fẹ́ rẹ̀ nítorí ó yà pa àwọn Torí bọ́ mẹ́ ṣe bí ni ìṣe lọ láìka, ọlọ́run àwọn ẹ̀lẹ̀ pẹ̀lú àwọn ẹ̀lẹ̀ kí kẹ́ẹ̀ẹ́ ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n bẹ̀rẹ̀ ní ìsọ́lọ̀ ọ̀gá àwọn àbẹ̀rún, bàbá àwọn bẹ̀rẹ̀ ní tẹ́tìmì, ṣáàmù, ọlọ́run ti sọ قبل إنا يسلمون Àjẹ̀lú àti dá àwọn ṣáájú ká tó dáadáa mọ̀ ká tó jọmọ èèyàn. Ṣáájú ìkọ́bì ṣáájú ká tó dáyà láti dáwà ìjẹ̀lú nínú iná ìsẹ̀mù. Nílẹ̀ ìsàmú nínú iná tó kóná jẹjẹ bàtà sọ pé ní ètò òpòròpòrò ní oòrùn iná tó kóná láti dáwọn. Akọ́kùnrin àwọn àbá àwọn ọ̀sọ̀pọ̀ torí tí wọ́n ti dá wọn ní ẹni máa ń sọ. Nínú àwọn ìran àìjẹ̀nú wá ní ìdílísù iṣẹ́ kan. Gẹ́gẹ́ bí ọ̀gá ìlú àbá ti ṣe ṣàlàyé nínú tẹ̀sí rẹ̀ nínú tẹ̀sí ìrè. Kí ló wá láàrin àmọ̀lẹ́kà ní pé nígbà tó lọ́ọ́ nígbà àmọ̀lẹ́kà lọ pa àwọn àìjẹ̀nú tí wọ́n ń yakọ ọlọ́ọ̀bá wà lọ́ọ́ ṣe yakọ ọlọ́ọ̀ lórí ẹ̀yìn rẹ̀. Gẹ́gẹ́ bí ìgbà tó lọ́ọ́ bá pẹ̀lú wa kí kọ́ làwọn bùkà ìrìnlẹ̀ ìgbà tí ìlẹ̀ ìjà àìlú fi ábẹ́ máwùlẹ̀ káwà nígbà tó lọ sọ sọ́ọ̀lù bá kọ̀ pé mo fẹ́ dá àwọn ilé sórí rẹ̀ kọ́ ní àmọ̀lẹ́ka ní àtẹ̀jẹ̀ àyè bí ara ẹ̀yọ̀ sí bí awọ̀ ẹ̀yà sí òkè náà wà náà ní sáfẹ́ ìfẹ̀lẹ̀ hàmdìká tí ó máa hùwà àgbàjẹ́ lórí rẹ̀ wà yá sí òkè náà ó mọ̀ tẹ̀jẹ̀ ara wọn sílẹ̀

ìgbà tí wọ́n ya ọlọ́run lọ́dọ̀ nípa mẹ̀lẹ́kà ọ̀rọ̀ àwọn àwọn kan wọ́n sá wọn mú omi tó wà lọ́nà kẹfẹ́ àwọn ẹ̀rọ tó ní ọ̀wá níyà láti ọ̀rọ̀ àjẹmọ́rọ̀ wá níyà lóòrò àjẹmọ́ àwọn àwọn tó sá wọn mú omi jọ ní ẹgbẹ́ bá láti máa bá sàárì ní tẹ̀sí ìlú kẹfẹ́ òun wọ́n mọ̀ ń dá ní tiẹ̀ gbogbo tiẹ̀ ṣùgbọ́n òkú ọ̀rọ̀ àjẹmọ́ láàrín ìjọba wọ́n ní ní àlámọ̀ wọn lápá rẹ̀ mú ní òṣùmọ̀ rẹ̀ pé mo mọ́ ń fẹ́ ìmọ̀ kan. Mo mọ́ ń fẹ́ ìmọ̀ nípa àwọn ọmọ èèyàn tẹ́lẹ̀ tó mọ̀ yàpá àti ó mọ̀ sí náà wà oníjọ́ àwọ́fà ọlọ́wọ́ ló mọ̀ fi àwọn mùsùlùmí ọmọ èèyàn lórí ilẹ̀ yóò wọ́n mọ̀ fi yànjọ lọ́dọ̀

Tọ́rù bá ti wà láàmà lọ lúúta nípa ọmọ tí yóò lẹ́rin àwọn ìjàbájì àwọn ṣe iná yá owó máa náwó ní bàbá àwọn èèyàn. Ó rà àwọn ọmọ tó ṣàṣe jù léṣe wọ́n kúrò lábẹ́ tẹ́yìn. Inú òdòdó ni ọ̀nà ojú ó sì fún ní ìbẹ̀ náà. Wọ́n fẹ́ jẹ́ wá láti Ghana nìyí. Wọ́n tún kúrò ní abẹ́ ẹ̀ǹtì, abẹ́ àkọ́jú wọn, àwọn tó lọ lóhùn. Àwọn Yorùbá àwọn àtàwọn lọ ń gbé ń bẹ̀. Wọ́n kọ́ ní àsìkò tó yẹ kẹfẹ́ lọ tẹ́ wá ṣe gangan máa rẹ̀ ájì àwọn wà bá sì sọ gangan lọ ájì gangan tí jẹ́lẹ̀ ní àràmá قال انفقوا بعظم الفواكه واسألوا ما أنفقتم وليسألوا ما Kápẹ́sì máa máa ṣe ọlọ́run ṣe gẹ́gẹ́ bí kó máa gbọ́rọ̀ ìsọ̀tọ́ ṣe kọ àwọn obìnrin méjì yẹn sílẹ̀ ṣẹ́rẹ́ bí kíákíá kò tó wọ́n ṣe lọ. Wọ́n ní ẹlòmí inú wa ìyàwó rẹ̀ ọdẹ́ máa lẹ̀ ní yóò àwọn sọ fún ẹgbẹ́ àbá òun tí bá sọ̀rọ̀ lọ́kà tó dábẹ́ òun láìsí islam wọ́n padà gba islam ká fún òun ní time kò gbọ́dọ̀ jẹ́ ìyàwó ìyàwó wa ó dìgbà tó bá di mùsùlùmí olúwájú wa lọ gbogbo ìrìn àjò tá a nìyẹn ó pọ̀ lọ àwọn mùsùlùmí bá mi ṣe bẹ́ẹ̀. Wàkọ́lù tààrà wọ́n pàlù máa ń fọ́kùn wọ́n yẹ pàlù máa ń fọ́kùn ṣùgbọ́n sísì ayà ẹ̀ lọ́lẹ̀ ẹgbẹ́ èyí tẹ́yìn náà wọ̀lẹ̀ àlú máa ń pàkú àwọn àbẹ́ ìlú wọn náà àwọn obìnrin náà tí wọ́n jẹ́ mùsùlùmí bára òkè islam tẹ́ǹtì sọ́kọ̀ wọn bẹ́ẹ̀ tí wọ́n jẹ́ lẹ́kọ́ wọ́n ti wájú àwọn ìgbèrí yẹn owó ta iná lórí àwọn obìnrin yẹn léèrè lọ́wọ́ àwọn ọkùnrin wọn ìbáwọn náà ná lórí àwọn ìyàwó wọn jẹ́ jẹ́ pẹ̀lú ìtọ́lẹ̀ àwọn ní ìtàkẹ́bí àwọn ó ṣe mùsùlùmí يدعبن إلى الكفار إن ذهبنا وليطالبوا بما أنفقوا على أزواجهم واللاتي هاجرن إلى المسلمين أو ذلكم حكم الله ذلكم حكم الله يحكم بأحكام الله لليل إن من أهل الصلح واستثناء النساء منه pẹ̀lú pẹ̀lú àdéhùn pẹ̀lú àwọn ṣe àdáyẹrí àwọn obìnrin pé òfin yẹn òjọ́tọ̀ àwọn obìnrin ohun àti ìrìn ìpínlẹ̀ àwọn obìnrin mùsùlùmí bá wá láti ìlú mọ́ta ẹ̀mọ́ta wọn bára wà láàmú ní ara kú ní ìwà ọmọlọ́ ya ṣe ní ilẹ̀ ìnàkan gbogbo ńlá sọ nígbẹ́ láti rẹ̀ láyà dé ìlú àbábé ọlọ́run bá ní ìdájọ́ tó ń mú tó ń lọ́jọ́ láàrin àwọn ẹ̀dá ọ̀hún wà lọ́wọ́ àárín ọlọ́run ni olùmọ̀ àárín ìmọ̀ bí ma yóò ṣe ìbáadà olónímọ̀ tó ṣ tí ó wúlò tó ṣàǹfààní báwa ẹrú sí ẹ̀ lórí ilẹ̀ ọmọ máa ń sọ ọ̀pẹ́ pẹ́pẹ́ rò tí ò dá ẹ̀yìn ilẹ̀ rò bẹ́ẹ̀ ìmọ̀ ní ò ìgbé bẹ́ẹ̀ ní ṣẹ́fì sáyẹ́ǹsì ẹ̀mí yá mọ́tí àbò mẹ́jọ àbí rẹ̀ ní ẹ̀ nípa mẹ́fì ìwàlẹ̀ àbílàtò àkìyà wọ̀lẹ̀ kìíyà à ń pè kíní ìgbà ní ara àbílàtò àkìyà rational evidence àti àbílàtò nàkìyà àti textual evidence nígbà míì

Bẹ́ẹ̀ni jẹ́ kírísẹ̀ tó bá tọ́ di Jùlá ni ó yẹ tó bá fara rẹ̀ fẹ́kọ̀ọ́ yẹn. Ó máa ní máa fi fẹ́ ẹnu rẹ̀ kó máa sọ ọ̀kan ní o, ìmọ̀ yóò bàbá lọ́nà òrùpa, irú àwọn ẹgbẹ́ ló ṣọ́. Irú àwọn ọmọkùnrin ẹni wà, irú àwọn ọmọ ọmọ ábìrì. Ṣé mo bá wọ̀nyẹn tọ́ di Islam bí? Ábìrì, àbábìrì tó kọ́ translate Quran in English now, Arabic to English. Nínú àwọn ọmọ kéwù rẹ̀, Christian ni òbí ní sí ó ní Professor Bramendroin. Professor Bramendroin tó wá sí àmàlì ìlú ìfẹ́ ṣe tó wá sí OAU tó pa ọ̀wé Islam is one of the students of eh, Akrabi tó translate ah, eh, Bramendroin ní ohun gangan ló bẹ̀rẹ̀ tó ń pé kóhun lọ sí Nàìjíríà sí àmàlì ìlú ìfẹ́ ṣe lè di ara so many materials to study here ìrọ̀lẹ́ àtọ́ sí ní ẹ̀yí. Tó wọ́n pọ̀ rí ẹ̀. Tó jẹ́ wípé wọ́n pẹ̀pẹ̀ ìsàtẹ́lá ń pọ́n lọ́ra ẹ̀. Àti láti bẹ̀rẹ̀ ọ̀tọ̀ mímọ̀. Ó kàn jẹ́ pé bẹ́ẹ̀ bá ṣe wá súnmọ́ náà sí lọ́wọ́ òkú fún ìyàn lóye àti ṣúkúrù ìtọ́nà sọ́nà sọ́ọ̀tù yá àti láti pé ayà ẹ̀rọ ilé wọ́n àǹfààní lẹ́tẹ̀ wọn tánà ẹ̀rẹ̀ ìta ẹ̀rọ ẹ̀rọ ìlú tó gún ní ògbò jáde lọ gẹ́gẹ́ bí inú ọ̀dí jàùsí àkọ́ àpamọ́rán jẹ́wọ́n bí jù olówó wà ní 100 àǹfààní benefit òun fa ọgọ́rùn-ún àǹfààní tí ń bẹ nínú kámọ̀ṣe àǹkárò gbogbo ẹ̀ pẹ̀lú ẹ̀rí ẹ̀tọ́ àti bàbá muslim wọ́n mọ́ ẹ̀rọ anú wọ́n ó tó àlùwá sọ́jì sí àwọn wọ́n tó lẹ́yìn ọkọ̀ wọ́n mú ẹ̀rí wọn mọ́ ṣẹ̀gbẹ́ ọlọ́run ẹ̀rí àdẹ̀sọ nígbà ayé àwọn Ṣùgbọ́n kò fún alákòóyọ́ rẹ̀. Ọlọ́run ní ní ìdájọ́ tó wọ́n. Ọlọ́run ọba àríyìn àkíyìn olùmọ̀ní àkíyìmọ̀ fìdáàlì ọ̀jọ̀gbọ́n lọ́lọ́wọ́ wa. Gbogbo tọ́lọ̀ ń ṣe lórí ìtòbíṣẹ́ kò sí ìtọ́lọ̀ ń ṣe láìmọ̀ díẹ̀. Ó lè máa wáyé wọn. Àti wọ́n jẹ́ àwọn Mùsùlùmí, lójú máa ń tẹ́ àbáyìí sí ìgbàlá àti ilẹ̀ àti brọ́dà pẹ̀lú brọ́dà ṣíṣù ọmọ ṣáṣí mú. Wọ́n sọ pé àwọn pípẹ̀ tó wá bá wọn dábọ̀ sí, wọ́n yà kí ló sí always fighting. Àwọn ọ̀nà ìlú mọ̀ fight now because Satan doesn't like us, he knows on the right path. He is trying every day to create problems among us. So that when we continue to fight, the king will not be propagated. Ah, when he continue also fight, he will. Not that it's human, God, not the human, àti ní ìgbà èṣúmọ̀ òdòdó la gbé wọ̀. Ó gbọ́dọ̀ máa dà wá láàmú ìjà ẹ̀ láàmú mójútó àníráyè lójútó àti ìdòdó ká ó sì tó ń So ìdí àmọ́ ẹ̀ láti ìjà ń tiwa nìyẹn. Àwọn ẹ̀mọ́ orí jà náà ààrẹ ọkùnrin ìjà. Ọkọ̀ èṣù ti balẹ̀ pẹ́ ìrìn ìrọ̀lẹ́ gbé dání kò ní jẹ́ kẹjà. Ẹgbẹ́ ọ̀pọ̀ káàkiri ọmọ ẹni ọmọ ẹni nílò. Báwa ti wá kò fẹ́ àwọn ọ̀pọ̀ sẹ́kọ̀ọ́ òdodo lórí ẹ̀mí dáadáa yẹn. fún wa láti. Àyà àbájọ́ ní ọba àmàjẹ́. Ṣùgbọ́n lọ sọ bá ṣe tẹ́jú wà ní kọ́ ipa sáré mìíràn ní òwe ní àkọ́tàtàlú tẹ̀lọ́pàá àti owó wà ní àdúrà. Wà ní bọ́ọ̀lọ́ sí ìdá òun àárẹ̀ ọ̀kọ́kọ́ táwọ̀ sí ìlú ìtọ́jú ní àtà àti àwọn ọ̀rẹ́lá. Wà ní bá òun فأصبحوا بينهم بالعقل وأحسنوا إن الله يحب المقطعة. four thirty something ló dé bí lónìí mo lè fọ́ mẹ́sì four thirty òní ó ti ṣe sọ́lọ̀ tó wọ̀ láì wọ́n kẹfẹ́ ní bẹ́ẹ̀dì láì wọ́n á ti ní ìpọ̀ onílẹ̀ wá kí á ń fún ìlú gẹ́gẹ́ mo sọ lọ́wọ́ pẹ̀lú ìwé kí n dé bí ìṣòkúba ìṣòkúba bá ṣe àwọn ọkọ̀ ṣùgbẹ́lú ògbó ọlọ́run four thirty ní ẹgbẹ́ bá jọ ọmọ ìgbé ni a lè bẹ̀rẹ̀ sọ́dọ̀ á oṣù kùránà àkúwà ìdí ọlọ́pùn ní ọlọ́pùn ọ̀rọ̀ ọ̀pá níbi ọlá àtàwọn àtẹ́yìn ọlọ́pùn jẹ́ ká bá ń fi wọlé ọ̀la mẹ́ta wà ní àti àkókò lè hádà ọ̀tàkùn àìwọ́lápọ̀ ó sànà máyé fún wọ́n ṣe fún wọn ní kókòrò àyẹ̀tù ẹ̀rọ ọ̀tàkùn ọ̀rọ̀ Thank you.